الحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وصحبه وسلم ويا قدماه في أجابنا أعلم بسلائه ojú ọ̀nà ìgbọ́lọ̀ ṣòwò ẹ̀ka ìmọ̀sí kí ìjọba túbẹ́sẹ̀sì láti jù káwàá ìlú ìgbò ìfọ̀míṣà pẹ́lẹ̀mọ̀ nàìjíríà bíńdẹ́sì wà lè ní tí o bíńdẹ́sì yí ẹ̀rídẹ̀ ti kó pẹ̀lú wọ́n ti kó díẹ̀ sínú bíńdẹ́sì yìí jẹ́ owó lérí ọkọ̀ náà lọ́pàá ti balẹ̀ pé gọ́ọ̀mẹ́ntì ló pé investment opportunity balẹ̀ ọkọ̀ balẹ̀ àyíwáyà àwọn bíńdẹ́sì bá ń gbà pé kí ọ̀dà lónìí ìdí òjò tọ́mọ̀ yọ kọ́ ẹ òkúrú síbẹ̀ àkọ́kọ́ rẹ̀ òní tó ṣe àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ fọ́tàbalẹ̀ tí ó ti gbé àwọn òkúrú sínú pílátífọ́ọ̀mù tó wà ju wa lóró ẹ̀mọ ìlú ẹ̀ táwọn èèyàn ti ṣe lọ́pọ̀ tó pọ̀ sí lọ́kàn wípé bísíǹsì yìí ó lè ní ó tán wọn láì pẹ́ wọ́n rí pé ah, àwọn ọ̀sẹ̀ ni wọ́n ń gbà wọ́n. tí ẹ bá wá ní information lọ́dọ̀ ibi tí mi ò ti lè ẹ̀sìpẹ́ǹtì tí wọ́n gbà yà ní ó jẹ́ ọ̀sẹ̀ tí ó tún yà láti bẹ̀rẹ̀ orí mẹ́sùn. káwa sọ fọ́lọ́ ọ̀rọ̀ tó dá wọn. ọlọ́run á ń sọ nínú sí ìgbàlejò káàkiri tí ń báyà sí nǹkan ni àlàdúrókun aláàmìyá ọ̀sìn lọ́jọ́ ẹgbẹ́ tí ń tọ́ka yín sí ọ̀rọ̀ kan bísíǹsì kan òjì fún nígbà àdúrà tí àyíní ọ̀pọ̀lọpọ̀ bísíǹsì àwọn ọ̀sẹ̀ láyé àǹfààní ẹ̀ kò kọjá yìí lọ́jọ́ ẹgbẹ́ tí ń tẹ̀wọ́ bísíẹ̀sì ilé yà máa ṣe òní ìjìyà láti yá lúkàtì ilé yà máa ṣe òṣèlú ìjìyà láyé oníjìyà mọ́mọ́ bísíẹ̀sì yìí ìyẹn lè dára sí pé owó òní sọ̀rọ̀ àìwájú àwọn tí wọ́n ti mí ní ìta àtúnṣe láyé lẹ́ni tí polówó bísíǹsì ò lè fún àṣọ láti kó lòrò lọ. wẹ́bíṣẹ́sì ọlọ́run ní àṣọ láti ń bẹ́ẹ̀ èyí ó jẹ́ òrèfé yà bá dé ẹni bá ti gbogbo bísíǹsì lọ́wọ́ ọdún ti ṣe sábà ní àgbẹ̀dá ìlẹ̀kùn òní ìyá tí ń yẹ ọlọ́run ìtọ́ni tí wọ́n sọ fún kọ́lọ̀ àbúláwà ó yẹ wá sí ibi lẹ́yìn lórí ìrọ̀lẹ́ ọlọ́run kò ní ìdí olùwọ́fẹ́ máa dá wa ẹni tí ò ní nǹkan ní máa ń dá yẹn ọlọ́run ò ní gba ọlọ́run máa ò ní ìdí kankan lọ́wọ́ wa ó tún fẹ́ kí á kó owó ká kó dá ní sùn bíńdẹ́ẹ̀sì ká kó balẹ̀ wípé ààrẹ sọ̀rọ̀ ẹ̀yọ́ bí mùsùlùmí ọlọ́ bá tẹ́lẹ̀ fún béèrè yìí lọ́wọ́ wa òdúgbúlẹ̀ tí ó jẹ́ ìdíje wa ju wípé bàdá abẹ́kù ọlọ́run ti fẹ́ sọ̀rọ̀ sí àtìláàmù lọ sí o bẹ́ẹ̀ wáyé kí ọmọ tí a tó ní ní àkójọ ní kúrì yẹn láti fi hàn dà á lẹ̀ fún bísínẹ́ẹ̀sì ti jẹ́ kọ́lọ̀ ní ìyẹn bá sòwò èèyàn gbọ́dọ̀ lè kú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn fún ìjẹ́mùsùn ni wa táyà ìjẹ́mùsùn ni àwọn ọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé ǹjẹ́ mùsùlùmí wa tẹ àwẹ̀ tá ń gbà yìí bísíǹsì rẹ̀ tí ẹ bá mà bẹ́ẹ̀ ó ń gbà wọn yóò jẹ ní tí ara rẹ̀ ó ọlọ́run ní wá ń pè wá sí àyíká tó ń lò fún àyà ìjà àlọ́ tí ń ó ti ń pè ní lákìyèsí láti wá sóhùn kan òun ilé abá ṣe tòǹtì kò ní àgbà àgbéga ni òun yóò là wá kúrò níbi kálẹ́tọ̀ síyá ọ̀nà kí ló wò náà. Tùmìnúnà bí dáa. Àkọ́kọ́ ní bí náà ti ẹgbẹ́ ìgbà ìmáà. Àgbọ̀lọ́gbọ̀. Bẹ́ẹ̀ wá ní kí àrí ìmáàlì ó kó sínú ìgbọ́ ọlọ́run gbọ́ àtòjíṣẹ́ ọlọ́gbọ́ tó ní ọmọ láti ìlànà ọ̀rọ̀ ṣúrò ìgbẹ́. Ọlọ́run ní ìmáìtì wa títà wá kò gbọ́. Ọ̀rọ̀ ṣúrò yìí ó ìmáìtì wa títà wá gba òjíṣẹ́ ọgbọ́. Wọ́n ti dá ìlú ìlú àkọ́kọ́ ìwé ìgbìyànjú. Bí ẹ bá jẹ́ mú mi ẹ̀rọ tó ọdún tó ń nínú ayà mi, ọlọ́ni nínú ìwọ̀n sọ̀rọ̀ nínú àwọn وأموالهم بأن wọn náà kò ń jẹ́ ẹ̀mí lọ́wọ́

sáàbà dé mọ́tàlá lónìí ọlọ́ni kéjọ pọ̀ àìjẹun náà jẹun àìmú náà mú ọlọ́run ló ń ṣe ni ni àwa mùsùlùmí lọ́wọ́ wa ní gbàgé ni ọjà láńdà kí ọlọ́run wá fẹ́ fi sọ́rọ́ Aláàbò ìlú ìlú ìlú ìlú لأن له من ذلك أن يهدى لربه شعبه فاهتم ومن يهدى إنه يا مسلمين في بوكو بدا عبان تشيرون كما جاء الزام بانك من الله ولو على وزكة كتبين نام الولد أن نام بانك وكونا على وانك وسكتك وكونا على الجال جانا وانك bá àlẹ́ ìṣùn tá a bá ìṣùn tá a yẹn sàlẹ̀ gbogbo ẹ̀ náà pé tàbí ṣù. Ètà ìṣe tí ó ti ní iye lọ́nà ọba àlejò ọlá ní kí wọ́n kọ́ ẹ̀ wọ̀. Ìwé ẹ̀ náà ta wá pé inú àyà tó ṣáájú pé iná wọ́n àìsàrọ̀ nínú ìlú ní ìrìnà àwọn

àwọn náà tí wọ́n ń ṣe bàtàkì ọ̀hún mú òbọ̀ wọ́n ti mọ̀ pé pé táwọn ti lọ gba iṣẹ́ lọ́dọ̀ nàìjíríà àmì àwọn ti ní páìpì o ó sì ní kí ìjọba náà mẹ́ta wọn wọ́n bá pè wọ́n lẹ́sùn lágbo mẹ́ta ọ̀hún pé ìṣẹ́lẹ̀ kẹ́kẹ́lẹ́ o afẹ́kẹ́ wa mọ pẹ́tẹ́ báyìí o wọn ò ní yẹ o inú tí wọ́n ti lọ búra rẹ̀ kọ́lẹ̀ ní bí èdè àmì ọlọ́tọ̀ wọ́n lọ sí ọlọ́wọ́ ìfọ̀kọ̀ súnmọ́ rẹ̀ ní ti ó ti mú ó ti ní òun rẹ̀ òun náà fi ń ìgbà tí àlọ́ wọn wọ́n rẹ̀ ní ìṣòro. ṣé ìta wa ti ń sáàmù wọ́n tó máa ń bá wọn kọ́pà ní ìjọba alágbára wọ́n ti ń gbà wọn káyọ̀ ọ̀rọ̀ ni wọ́n pa lóhùn. àwọn kọ́pà wọn tí wọ́n jẹ́ àwọn dókítọ̀ bí ti wà ní àjọjọ́ kọ́pà wọ́n náà fi ìgbà wa tẹ̀lé ọ̀rọ̀ ṣé ìlóṣù ní ìgbà tí wọ́n bẹ̀ àwọn kọ́pà kẹ́rẹ̀ ní ọkọ̀ wáyé ẹ̀ níwọ̀n lè ṣùgbọ́n lápò méjì òkùnkùn dá ọlọ́run dókítà mi ti máa ń sọ pé ìyá ọlẹ́ ìwà lórí ìdògún ń sẹ́lá wa tí ò gbọ́dọ̀ sọ fún òun ní kọ̀ǹtínú sẹ́ owó òun ń lẹ́ńdà ní ẹ̀rọ wa ti ṣe ọlọ́run wẹ́n àbáwọn náà náà má jòkó nígbà àwọn àyè yìí làwọn náà ó di ìwé dàgbà. bẹ́ẹ̀ nípa àwọn tí ó ṣe kankan tí wọ́n ń sùn lọ́wọ́ báyìí. ó dà sáré dáhùn ìgbòmí ẹ̀ níbi wí àwọn tí wọ́n ní ìlú ọ̀rọ̀ wọ́n mọ̀ ọ́ rẹ̀. ẹ̀sán náà ló san fún ní kálukú ó ló pọ̀ jù láyé rẹ̀. káwọn ní tó wà láwọn àyè míì tó dúró lọ́jọ́ يلهم وانصر ولا تعتدوا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا وإذا جاءوا الظلم فلا تلقوا على تجارة Òwò yìí tún yìí tún ìlànà ìlànà yìí, àkọ́kọ́ náà yìí gbà láàyè àǹfààní bẹ́ẹ̀ ṣe lára òní ní pé ìta ẹ̀mí jẹ́ni tí ó ṣòfò láti àwọn àtiwárẹ̀ jù èyí tá a kọ́ náà ẹgbẹ́ gbàlá ọlọ́run tí ló wò náà ìlànà wà gbọ́. àkọ́kọ́ nínú àwọn bísíǹsì lọ́dọ̀ mẹ́sẹ̀ wá sí òní bísíǹsì gbọ́dọ̀ gbọ́ bísíǹsì ìmọ̀ ẹni.

bẹ́yìn bá ti wà ní bísíǹsì tí a bá ti wà ní àwọn tó ní ìnvẹ́sì sírú ìnvẹ́sìmẹ́ntì ẹ̀sọ́ fún ọdẹ àìjẹ́ńdà ṣèlú kò sí tó lè fi mọ́ ìjẹ́ńdà ó wà lè fẹ́ wọ̀ ọ́ lébí ti lè wọ́ kíákíá gbogbo bísíǹsì ìgbàgbọ́ náà bísíǹsì ìgbàgbọ́ ànábì Muhammad bísíǹsì tí ìkọ́ni ẹ̀wà dájú ọkà balẹ̀ pé mi ò ní sọ̀tò tòmínúnà bí ìlà àdúrà rẹ̀ sóòrò ní. tòmínúnà bí ìlà àdúrà rẹ̀ sóòrò ní. ìdàgbọ́tọ̀ lọ àti ìmọ̀lá ìgbọ́tọ̀ ti ṣí ọlọ́ àkọ́kọ́. ẹwà nínú mi yóò ní à mùsùlùmí lòun àdáwọ̀ tó mùsùlùmí lọ. máa rẹ̀ lòmí yóò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kò ti ṣí ọlọ́ àdá òtẹ̀ wọ́n ti ẹni ní ìdíkà wọn tí a lè lọ́pọ̀ ọmọ náà kọ́ wọ́n kò tó ṣe àwọn ẹ̀kọ́ ọmọ kẹwọn wọn bàbá tó ọmọ ọgbọ́ bàbá kò tó ṣe ọmọ ẹ̀kọ́ ọmọ kẹwọn àìkí wọn àtúbọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ lápò bóòlù ni ó ti gbọ́ lọ́wọ́ ó máa wá sọ lẹ́ẹ̀mẹ́ ẹ̀ máa wọ́n ló tún máa ń bì ọ́ ọ̀wá dá wá ní ọ̀pọ̀lọpọ̀ bóòlù ẹ̀yin ló lè fi bàbá ní ẹ wá ń tẹ́tọ́ ọmọdé máa fún ọ̀dọ́ lákọ̀ọ́kọ́ wọ́n pe ìdájọ́ wọ́n pe lẹ́ẹ̀kejì kò dáhùn wọ́n pe lẹ́ẹ̀kẹta kò dáhùn wọ́n pe lẹ́ẹ̀kẹrin kò dáhùn wọ́n pe lẹ́ẹ̀ka àwọn kò dáhùn kí wọ́n ń sọ ọmọ ọ̀rẹ́ dájú ìwọ́n dájú ìwọ́n ọ̀rẹ́ dájú ìwọ́n. ẹ̀yin ẹ̀yin tẹ́lẹ̀ bàbá ẹ̀ gbọ́mọ náà lọ́mọ dáadáa àwọn ọ̀sẹ̀ gbà lókè wọn bẹ ẹ̀wọ́ ọlọ́run ni ó ẹ̀yìn ìgbéró mùsùlùmí Lọ́wọ́ ní bí o lọ́bi kí o wá sọ́n náà kí o wá ní ẹ̀mí o. Ló sọ pé a ti tẹ̀ ọ̀pọ̀ tẹ̀lé láti lọ sí ìgbà wọn ńlá kí o. Ọdún wa ni wọ́n sún o. Ọ̀pọ̀ sún o ní tẹ́ ẹ̀sọ́ bá fún àdúrà rẹ̀. Àdúrà rẹ̀ ò lè gbà. Ló wọ̀ gbádùn. Bóòlù ọ̀sẹ̀ kílẹ̀ mú kọ́ ọ̀dẹ́mú mi ní ọ̀dọ́ àṣẹ ìmánì. Ṣùgbọ́n ní ìmánì sọ́nà ọdún ti ṣe ọ̀dọ́ ó ó ní àwọn sẹ́wọ̀n ni ó máa gbàgbé kánígbà tó ń lò lọ́rọ̀ ní májò lọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ níbi ọlọ́run sọ̀rọ̀ nínú àwọn iṣẹ́ èyí tí ó máa kàn fáàmù fún wa tó lò lọ́rọ̀ ní májò وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله tí mo bá fẹ́ gbọ́ mùsùlùmí o tún gbọ́dọ̀ jẹ́jà àwọn ọmọ mi. ọ̀gá ọ̀rọ̀ òwú ẹ̀kú bẹ́ẹ̀ mo wà mo wà lọ sí àwọn ọmọ mi. ṣé ẹnìkan lè pẹ́ ẹ̀dá mi láti lọ wá lọ ọwọ́ aláàbò kan bẹ́ẹ̀ kó ṣe wáyé apá lọ sí i. kódà wọ́n yin bàbá sí i. àwọn tí mẹ́ta bí sáré sí i ọ̀rọ̀ bá kọ̀ lọ́wọ́ àìsí ẹni lẹ́kùn ìjọ́ Nàìjíríà àwọn fídíò náà wọ́n má dẹ́kọ̀ọ́ bọ́tà bá ń wọ̀ wọ́n lójú wọn fẹ́ tí wọ́n débi wọ́n dà wọ́n tó wà mẹ́tò ní pé wọ́n rí bí yóò bè wọ́n kura débi tí wọ́n lọ wà. àwọn tó wà láwọn tó àwọn lọ sí ẹgbẹ́ lẹ́fẹ́ kò bí àpà yìí láti fi fẹ́ kò bí. àwọn ọdún mẹ́tẹ́ ní àgbẹ̀ ìṣòro lórí àgbẹ̀kọ́ sí. àwọn náà wà fẹ́ tù náà wà lórí àgbẹ̀ wà fọ́nẹ̀ wọ́n sì fẹ́ di nàìjíríà pẹ̀lú tó náà wà bá àdìjọ́ lọ́kùnrin àyèmáyé àyèmáyé ìdáhùn èèyàn gbìyànjú láti lè kọ́wọ́ àwọn aláwùú láti ká ẹ̀yìn kan tó dé ìlú ayọ̀báyọ̀ táwọn tí ń já wọn ọlọ́pàá táwọn tí ń já wọn ológun tí wọ́n ń ṣe láti kò tẹ́tù tí wọ́n ní ìgbàgbọ́ nípa ìlú láti wọ́n ń lọ́wọ́ ìgbàgbọ́. ìsìláàmù bá bẹ̀rù lọ́wọ́ tó bá di méjì ẹ̀sìn wa ìtẹ̀lẹ́ lọ́wọ́ àgbo ìrọ̀lẹ́ bí àtìlú. àwọn tó ń wá lọ àwọn ẹni máa ń gbàgbọ́ ọmọ bẹ́ẹ̀ tó lábàá tó kọjá ìjà lọ́wọ́ ọ̀rọ̀ mi àbí yóò tún gbé wọn ní mọ́mí o ẹ ní hánúrà ṣàgbà náà ní hánúrà àsìkò ní wáyá olùmọ̀ọ́kùnrin ọmọ bá láti lọ́wọ́ àwọn náà náà fẹ́ ìyàwó ní ọgbà ìlú táàbì ẹ̀jọ́ ní mímu wọ́n sì ti dájọ́ orí àárọ̀ ọ̀dà lábẹ́ ìlú wọn. lọ́jọ́ ní ìjà bá rí oúnjẹ sí ìjà ní àwọn kò láti mú. Agbọ́dọ̀ àwọn ọmọ súnmọ́ ìyàwó ní Nàìjíríà. Orí fún àkọ́rí ìyàwó rẹ̀ ló gbọ́ fún ọdún ìjà o pátá. Ó ti sì lọ́kọ̀ tó wọ́n ti kẹ́ lọ́nà. Ó ti mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

tí wọ́n ní ìwà pẹ̀lú ọ̀gá àwọn olùkọ́ gidi bá ń bẹ nínú gbogbo yàrá gidi bá ń jẹ àwọn tọ́ka torí máa ń ta nínú ọ̀gá àwọn olùkọ́ lọ́wọ́ àwọn olùkọ́ àwọn ọ̀gá àwọn olùkọ́ wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ náà sí wo Gánà tó mọ bá dáàbò náà náà ló gbà kí ló bá wọn lọ wọn gbà. Èyí wá ní kí ẹ̀rọ ń dàgbọ́ lọ́wọ́ náà. Rọ̀bọ̀dá àti kàfá ẹ̀dá owó ni wọ́n ti jẹ ọ̀nà mú. Wọ́n ti wá ló gun òfin ìgbìmọ̀ ẹ̀kọ́ lọ ọ́ kéde kúlò. Bẹ́ẹ̀ni kúlò nìkan náà mọ̀jọ ara mi ni. Eré kọ́ gun ọ̀pá náà kó mà dá lọ́ba. Wọ́n lọ ní mà dá ogun dà wọ́n lọ dà sí ọ̀rọ̀ wọ́n lọ sí ọ̀rọ̀. Ọ̀sà

ní ọmọ akẹ́kọ̀ọ́ nígbà táwọn olùkọ́ kan èyí ṣe olùkọ́ abẹ́lé ọkùnrin díẹ̀ díẹ̀ náà ni títà ní ìkọ́mi ọmọ olùkọ́ ìsìláàmù ní máa ní ogun tẹ ẹ̀ẹ́dì ká máa tètú wa kẹ́ẹ̀ máa tètú yín wọ́n náà ti tún ọ̀gá ìlú ní ọ̀gá ìlú ní ìlú wọn lọ́dún lójú wọn ń dàgbà lẹ́sẹ̀ àti ìgbà pé kẹ́ẹ̀ ẹ̀ẹ́dì ká máa tẹ̀sùn wọn lù wá. àwọn yóò ti jẹ́ yàrá àyìnbá mẹyẹ wú ẹ̀ ọlọ́run sọ wípé mú àkọ́kọ́ iṣẹ́ bísíǹsì ta fẹ́ pè oṣù ìjọba lè gbọ́ náà kọjá kẹ́ẹ̀kọ́ iṣẹ́ ọlọ́run gbọ́ wá sí ìjà èkó náà iṣẹ́ kí lè láàyè ẹ gbọ́dọ̀ gẹ́gẹ́ àkóso kẹ́ẹ̀kọ́ sójú ọ̀rọ̀ yẹ̀rù wáyé ìgbòho Gbẹ̀dọ̀ pé mo ti jẹ́ pé ìjà ìṣẹ́ ìgbà ni wọ́n ní ìjà wọn ni. Bàbá yìí kò jẹ́ òṣìṣú wọn káyọ̀ dàbí káwọn káwọn abáyá wa jẹ́ tí ò bá ṣúwẹ̀ mọ́ àdúgbò lọ. Olùkọ́ bẹ́ẹ̀. Ọ̀sìnyàní tó náà fi ń tẹ̀ sí ilé ìdá ìdí ogun náà ogun dúkìá, ogun dá, àbí ogun tí wọ́n wà lórí ìgbà táwọn akọ́dọ́láṣí wọ́n tó ló kọ́ ní ìbàdàn akọ́dọ́láṣí rẹ̀ kọ́dọ̀ tí wọ́n lọ sí láti mú. kẹ̀dá tó kà á wọ́n ti kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn ọ̀dọ́dọ́ àtàwọn àti ọ̀dọ́ ọdún máa ń ta wá. àìlẹ́jọ́ ń tọ́ kọ́ àdúgbò rẹ̀. irú àwọn olùkọ́ wọn sì ń bẹ̀rù wọ́n fún olùjàkadì ọ̀pá tiẹ̀ wọ́pọ̀ tó sí máa ìgbà àbálẹ̀ ìṣe yìí wọn mú èyí ọ̀gá kọ́kọ́ mẹ́ńṣà gani bí àmúwáàlì òṣìṣẹ́ ìsìláàmù kan ṣe ló ń lo ìsìláàmù ṣe ìlọsókè ló ń gbàgbà bá àpapọ̀ ló dà ó. yàtọ̀gbẹ̀ ọ̀gá ìgbà wọlé àwọn ènìyàn ìyá lẹ́wọ̀ ìṣòro àwọn táwọn tó ń bí ò bá fẹ́ nìkan tó jẹ́ ìyẹn ló kókó rẹ̀ nìkan kan fún wọn láti ààrẹ ìlú rẹ̀ náà. Ọlọ́jà ọmọ mi, ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà bẹ́ẹ̀ sùn ní ọ̀dà ìkàwé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà kí wọ́n ó máa bá àwọn ọ̀ṣun ní ọdún gẹ́gẹ́ bá máa kí wọ́n bí. Àwọn ẹ̀fọ́ ti náà lè ṣe ìrànlọ́wọ́ láì tẹ̀lé ni wọ́n tẹ̀yà lè dé tó wọn kí ni àwọn ẹgbẹ́ kíkà kíkà sí nàrà kíkà pọ̀ wọn wọ́n pọ̀ sí mẹ́ta òun lókò ẹ̀mí ni ó jà lógún. Àyìnbáyé, ayé méjì ọ̀gá ló ń bọ̀. Àwọn ọ̀gá ọ̀gá, wọ́n ti gbèsè lórí ìlú ẹni tí tí wọ́n máa ń ṣe ní gbogbo ọ̀dá kan láwọn fídíò yìí bí tí wọ́n òun tó fẹ́ máa ṣe àwọn ìjẹ̀ kẹ́kẹ́ mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ bá lọ sùá àtùkù lọ iyán lọ ráìsì lọ àkàrà lọ gbogbo wọn bá jẹ wọn kún fún wa tó ń jẹ ní ẹ bá máa máa ń bá àbúrò àwọn bá ń ta ọ̀rọ̀ yìí níbi oúnjẹ máa ń ṣe ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ẹ́ sẹ́nu ìjọba yìí wọ́n ní gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún wa sẹ́nu wọ́n dáàbò ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní lọ́pọ̀ ìgbésẹ̀ rà ẹ̀yìn tó ti lé ní ìgbìmọ̀ ní ilé yà ẹ̀yìn àwọn òbí tó ń sọ̀rọ̀ fún ìdílé òbí ní ìdánwò ó lọ sí bẹ́ẹ̀ ní ọ̀dà bísíǹnẹ̀ sáwọn ènìyàn máa ṣe bísíǹnẹ̀ ìgbọ̀nrọ̀. wọ́n tún jẹ́ ìgbóná fi tẹ̀lé àwọn ẹbí máa ń tọ́jú ẹ̀rọ àpọ̀ bílíọ̀nù sínú bísíǹnẹ̀ ìgbọ̀nrẹ̀ dáa. akẹ́kọ̀ọ́ dára sọ́yìn ẹ̀rọ àwọn ènìyàn tó mọ́nà ṣe bísínẹ́sì tó wá lè jáde láyé lọ́wọ́ yìí jọ. Ákùnrin tẹ̀sí náà ní ìlú tó jọ. Ó ti dé ìṣe ọdún tí ó rẹ̀ ó lẹ̀ sí ìyẹ̀ ìjọ. Òbó tí ń kó lẹ̀ bọ́ jẹun. Irú igbó yẹn padà wá ní ṣíṣe. Bí ò bá padà wọ̀ lẹ́wọ́n. Ẹ̀rọ ọmọdé wa náà ló wà wọ́n ti fẹ́ máa ta wọ́n káàkiri ojú tí gbogbo àwọn ọlọ́ ayé wọ́n lọ orí tata wọn máa wọ́ nínú ìgbésí ayé àwọn ẹ̀ wá sọ́ọ̀tù máa lọ́wọ́ máa. bá a lè jagun ẹ̀mí tó ń sọ sí jáde kàdá ni ẹran wọn kò sí jáde kan. láàrin àárẹ̀ láwọn ẹ̀dọ́ kan wọn kàkó wọn ti jáde wọn kàkó wọn ti láwọn wọn kò sábà sí náà. jáde náà jáde ẹ̀rọ ìjọba ilé òkè náà wò kò wò sí lọ. wọ́n bẹ̀rẹ̀ bá ti di àtijọ́ ẹ̀kọ́ ní ìjà ẹ̀dàkọ́ni kékeré ti lọ́kùnrin lọ́wọ́ lọ́kùnrin alẹ́bí àwọn ìhàdù ní ìtẹ́sí ìhàdù ọmọ ẹ̀sùn ọlọ́pọ̀ sí orí lẹ́yìn sọ lẹ́yìn ìwọ́n sí òsùn kékeré máa ń dúró lé láì jẹ́ pé owó wà bẹ́ẹ̀ wọ́n máa rí bí àgbàfẹ́ pé wá àti ìgbà ìtagbangba yìí wà láti lọ́wọ́ kí abẹ́ ti wá àti àgbàfẹ́ láti lọ́wọ́ àárọ̀ òṣìṣẹ́ tí ọ̀fẹ́ náà fẹ́ẹ́ lè ká ẹlẹ́ ààrẹ ìdẹ́ǹtì ààrẹ kò sí dẹ́ǹtì lọ́fẹ́ náà yóò ní èwo ló wá sí ẹsẹ̀ láì ìwọ́ ni bí wọ́n lò ó fẹ́ lè ṣòro ní ní ẹ̀rọ ẹ̀fẹ̀ náà ṣe bá fún àwọn ọmọ ọ̀sùn ìwé ìdìbò ìwé ìdìbò ní olóhùn òdòdó olóhùn òdòdó. láti ní ìdí àtúnwá fáàlù ilé ọgbọ́n táwọn èèyàn lè mọ wá bí wọn kíláàsì mi àìlè wọn nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọgbọ́n wa sẹ́yìn wà wọn. káàdì àti sójú ọ̀nà ọlọ́run bí a mọ̀ wá lè wọ́n ọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n wa wá àárín òdòdó nígbà míì ti ń bẹ wọ́n nìkan lè ṣe àmà ń fẹ̀mí ṣe jihad ìfẹ̀mí ṣe jihad sì lè má túmọ̀ lọ jà á bá lónìí kí ìjọ ìyára rẹ̀ kú lára àwọn kan náà wọ̀nyẹn wọn náà jọ̀wọ́ wá fún mi nínú ìlú ìlú ìlú ìlú àwọn àgbẹ̀dú kù dáa ẹ̀mí ẹ̀mí kẹrẹ lẹ́nu ikú òkè máa kú sí àtẹ̀wọ̀n ẹ̀mí ni wọ́n ná. ara àwọn ẹ̀mí wọn máa gbá mọ́tálásí idan na ran ke zauna nan me ne wannan wannan wa ka zai ọ lówó tó ọ̀nà mọ́nà ọ lẹ́yìn tó ọ̀nà mọ́nà láti à yìí bá mọ̀ ọgbọ̀rọ̀ náà kà ọgbọ̀rọ̀ ló kọ́dọ̀ ọgbọ̀rọ̀ náà connection ìyẹn wọn náà connection. Gbọ́nà ọ̀nà ìlú ọ̀nà connection. Ó gbà wọn kẹ́ yìí kọ́dà wọn lè rún agbára tẹ́lẹ̀ kí wọ́n yẹ kí ní ìjọba náà ṣe à ti sọ́wọ́ náà yíṣẹ́ náà wọ́n lè kọ́ sínú àpò ọ̀rọ̀ ọ̀pọ̀lẹ́ òní àná ọ̀sẹ̀ máa wá bu àyèwò tí báyìí wà lọ́wọ́ láti wọ́n lè rún káwọn àti lọ́wọ́ láti ọlọ́run ti dé ẹ̀ka tí ó ti oṣù ọ̀rọ̀ ọ̀ka yìí ló ṣe ẹ̀ wá ń wù ẹ̀yẹ́ mi ta àbúdájú èyí gbọ́dọ̀ oṣù òru ní ìyá èyí gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí sọ́ọ̀tì ojú ìdásílò pẹ̀lú àwọn sọ́ọ̀tì ojú àkókòwé ẹni tó sọ́ọ̀tì ojú ìdásílẹ̀ tó ń wẹ́ lẹ́nu tí àníyàn tó ń wá sí ìdájọ́ rẹ̀ yóò wá sí ọ̀nà láti ìlà kama ni kẹtọ wa ni wo wa ni wo ni wo mara wo náà kaka ni wo wa ni wo wa ni wo sọ si bọ́n àníyàn kẹ́kẹ́ sára ju bí ẹ bá jọ lọ́yà ní ẹ̀wọ̀n ọ̀lẹ́ ọ̀dà sí ẹ̀rọ wá sùn lásán àwọn olóde ìdìbò ọ̀dà wọlé ìdìbò pẹ̀lú ìtẹ̀wọ́n ní ẹ̀sìn ẹ̀rọ ọ̀tọ̀ yìí pẹ̀lú òbí mi ẹ̀sẹ̀ lè gbọ́ náà sọ̀rọ̀ tí ó sọ ọ́ sí ọlọ́wọ́n ní màtí wọ́n á sọ̀rọ̀ yìí ká bí ní ẹ̀sìn ìgbìmọ̀ làdí ọlọ́wọ́ ọ̀rẹ́ òwúrọ̀ bá a fún ní ló dá aṣọ yé ìṣẹ́ dáná. Ìjọba lówó ìdáhùn ṣe fífi ẹ̀jà ni ẹ má ṣe o. Ẹ̀ga ìmá ti máa rẹ̀. Ìwádìí èyí ka ìmá ti lé nígbà ní pé ìyá ní owó tó lọ́mí ẹ̀ bẹ́ẹ̀ ni. Má kókó rẹ̀ sí kíláàsì ìjọba owó díẹ̀ tẹ̀ta. Bàbá kọ owó mi dòwó. Ìmí ìṣe bísíǹsì ìgbẹ̀lọ́nà. Bí ìjọba ti ẹ̀jẹ̀ pé kò mẹ́rẹ̀ wá, eléyìí náà ó rí tí ò mẹ́rẹ̀ wá àgbàgbẹ́ o. Bísíǹsì ọlọ́run ó mẹ́rẹ̀ wá. Mẹ́ta wo bẹ̀rẹ̀ tó mẹ́ yóò tí ẹ̀kẹ́ fún ẹ̀ láti. Ìfẹ̀yẹ̀ fún ẹ̀ láti ọlọ́ ìrùn báyìí sùn pẹ̀lú ọlọ́run táwọn yòókù bá tẹ̀lé yóò ní dáa ó lè jẹ́ pélé ìlọ́mọ wa jẹ ọ́ jẹ dàlùkì ẹ má ta yìí má bọ́ lọ sí ibi jẹ. ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم ذلكم بعد قليل كيسي tá àgbáyé ní tí ẹgbọ́nà ṣòwò ẹgbọ́nà ṣòwò owó ẹgbọ́nà ṣòwò owó tẹ ẹ bá lè fi gbọ́nà ṣòwò. Tí wọ́n ti gé ìyẹn máa ń ṣòwò ní ọ̀rẹ́ ṣòwò a ti fẹ́ fún ọ̀gá àbíkọ́nù ìbọ́nà ṣòro ní bí ọkọ̀ tí ní ẹ̀kọ́ òǹdùnú bà tẹ́bá ti gbọ́dọ̀ ṣòro lọ́dọ̀ ọ̀fẹ́ sí kọ́ńtẹ́ẹ̀nì ọlọ́run àkọ́kọ́ pàdé ẹni pé ilé ẹ̀kọ́ ti ńlá kúnkún bẹ́ fún àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dáwọn lọ́gbọ̀n ẹ̀jẹ̀ ẹnu ọlọ́run sábà tí kí ẹ̀ma fi ń rí àforí jẹ́ ẹ̀ṣẹ̀ fún kí ẹ̀ma kọ́lọ̀ ń ṣòro. bí ẹ̀ma ti kọ́lọ̀ ń ṣòro يغفر لكم ذنوبكم يغفر لكم ذنوبكم ما أخرج وأتيكم ويدخلكم جنات أعظم من آيات الجنة والله من دشمنه الجنة تجري من تحتها الأنهار الجنة القيامة máa dùn ó máa sàn níbẹ̀ ní gbádùn ó ti dàn ó. wàhálà sàmìnà pẹ̀lú bàtà fi jẹ̀nu náà jẹun. ọlọ́run ó ń sàdéhùn àwọn àwọn ẹbí èké dáadáa ìlú mẹ́wàá láti ẹ̀ láyé kú. ewu lẹ́nu lẹ́nu ìwọ̀n ẹ̀kọ́ alẹ́ wà lọ́wọ́ ilé lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ilé tó fún ọba lẹ̀ pé ọba àti ìrẹ̀ lẹ́yìn. ẹnu tí ó ti lé lórí ìtú ẹ̀mí jẹ́ kó ti pọ́nú pọ́nú pọ́nú tó ń pọ̀pọ̀ jẹ́kọ́jẹ́ kó ti lọ sí. àwọn fear of unknown yẹn àìmọ́kó olóde jáde kẹ́wọ́n mẹ́ni yẹ ìdánwó ló. àtọ́kọ̀jà wá fẹ́ mẹ́ẹ̀kan sí ẹ̀rí pẹ́pẹ́lẹ́ tó ń pẹ́ kò ní jí òdílé tó ní jí ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún àkọ́kọ́ ní ó mọ̀ ẹ́ jẹ́ ìfẹ́ sí ìdàgbé ó yóò máa wá look obsolete lójú ẹ̀ láfíà ìdí ẹ̀ ní blank page olùsúnà bàbá ní page ní pé ó ti bẹ̀rẹ̀ sí máa lò ó wọ́n náà wọ́n fẹ́ fún mi ìgbẹ́ nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tó ń sọ̀rọ̀ jù lẹ́yìn tó ń wà jẹ́nà wọ́n máa ta kínà sọ yìí bẹ̀rẹ̀. wọ́n máa ta kínà sọ yìí bá dá fi jẹ́ nínú náà tẹ̀rọ rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ìgbé dáadáa ìlànà ìlànà ìgbé láyé àyẹ̀wò tó ń gbé ìwà lọ́wọ́ ìwà ìjù wà lẹ́yìn ní àgbà ìyá wọn lò nígbà tó yẹ ká àti ìlú ní ìdílé òrìjìnà dáadáa ìlànà ìlú lọ́wọ́ بعد الموت يخلقها لا دار للمرء بعد الموت يخلقها قبل الموت لا منها إلا التي قبل الموت لا منها إلا التي كان قبل الموت لا منها إلا التي كان قبل الموت لا منها ربنا lórí ìlú bẹ́ẹ̀ wá fún ọgbà ìgbà tí yorùbá ti wọ̀nyí ìbáraẹni òbí ti ń bẹ́ẹ̀ láti yàwó àná òbí kò sí fáánù láyà lọ́wọ́ kò sí náà nẹ́fà bèrè ìdàtí èésù ó gba àwọn ìfẹ́ kíyàn ní ilé fún pé wọ́n mìíràn ìgbẹ́ náà lọ́wọ́ nínú àwọn tó ń bọ́ tún láti wọ̀ kalẹ̀ fún ara rẹ̀ àkìnà kọ́yìn bá sáńbì jẹ́ nínú ẹ̀sìn rẹ̀ àtọ́jú àwọn akíbi dákàlẹ̀ sí ìjọba àti àwọn láì jẹun Láàrínkẹ́ nígbà oúnjẹ náà ní ìjọ́ ẹ̀rí tí wọ́n ti kẹ̀lọ wá fún ìyá ìyá pọ̀ fíjì lórí bísúkẹ́sì. Wọ́n fún ìtọ́lọ̀ wọn bá àlejò ọlá ọ̀pá yóò máa ní ìdígẹ́ sọ̀rọ̀. Ó máa ní ìdígẹ́ sọ̀bà kò tí wá dá. Ọgbà àwọn dá kàálẹ̀ yìí láwọn bẹ́nẹ́fìtì bọ́nà òṣòro àlùkìyámà ní lójú ẹ̀fọn tó ká àwọn ọmọ ọdún mẹ́sàn-án lọ́sùn ọ̀rẹ́ máa ń jẹ́ àyẹ̀wò àyẹ̀wò ìwọ̀n pẹ̀lú sílẹ̀ ní àwọn ọmọ ọ̀rọ̀ àti ìwọ̀n náà tẹ̀ wá ẹ̀lú máa bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ jẹ́ fún bẹ́ẹ̀ fún mi wọ́n lè sọ pé mo ń tẹ̀sí wá sí wọn náà ń dáàbò bóyá ní ó ní ẹ̀sùn lọ́nà àti òṣìṣẹ́ lọ́nà lọ́nà wá sí ọ̀rẹ́ ẹ̀mí ó fi ẹ̀rùjúbọ̀ owó ìṣẹ̀ ẹ̀kọ́ lúzẹ̀ lọ mọ́ bí nẹ́ẹ̀mù pẹ̀lú ọlọ́run ìyẹn lúzẹ̀ yàtọ̀ sí ta bá tọ́jú kalẹ̀ fún yín láti gánà láti kìlẹ̀ àmà àti èrò ilé gẹ́jù ọlọ́run wà òkòrò tó lébù náà wà òkòrò tó lébù náà Nàìjíríà ń tẹ̀wọ̀ lọ́wọ́ ní ẹnu lọ́wọ́ ní wàhálà tí ó ń wọ̀ kí ní ìlú ẹ̀rẹ́. bẹ lórí ìgbésọ́nà ìgbàǹkè lórí ìgbọ́nà òṣòwò yìí yàrá báwọn nǹkan tá a wú ní ẹgbẹ́ jẹ́ orí rẹ̀ láti kìí àmà wọ́n ó fọ́nà àtúnṣe ìlú ọ̀nà àwọn nǹkan àmì ìgbẹ́ àtúnṣe àdéhùn rẹ̀ fún tòlé kú náà ẹ wọ́n náà kò wá ní gbọ́dọ̀ ní ẹ̀ láìkẹ̀ ìpolówó ẹ̀ máa láìpẹ́ yẹn yóò jẹ́ kẹ́ ẹ̀ fún ní tọ́sí tọ́jú ọ̀sẹ̀lẹ̀ náà gbọ́dọ̀ dáwọ́ sọ̀rọ̀ ọlọ́run òsì máa gbọ́dọ̀ ta máa láìpẹ́ ẹ̀ fún atáfìlì ìdáwọ́ sọ̀rọ̀ ọlọ́run sọ ìyá ìdìbò àwọn àǹfààní wa ń bẹ oyinláyé nínú ayé nínú àǹfààní ìṣe kí iṣẹ́ ìṣòro ọ̀gá àti ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ rẹ̀ tó tọ́kọ́ balẹ̀ tọ́kọ́ balẹ̀ tó wọ́n ti ní ìkókó rẹ̀. inú yóò máa dùn kí ẹ bá rí orí àti náà ṣé ìṣòro ọ̀gá ti ní sábà báyìí. ìwà ń gbé ẹlẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ ní kókó rẹ̀ wọ́n fẹ́ ní kókó rẹ̀ wọ́n fẹ́ ní kókó rẹ̀ ويعلمون ويصدقون ويعلمون يسلمون ويعلمون ويعلمون ويعلمون لأنه ما أدرك الحمد لله That argument is the best man. Ẹ̀rọ mi ló mọ̀ dájú. Tí ẹ bá tún ní dáadáa. nínú àǹfààní ẹgbẹ́ àti aláyé ìgbéni yóò máa dùn bẹ́ẹ̀ bá ń ronú láti kó oúnjẹ ìjọba ẹgbẹ́ aláwọ̀ ìtumọ̀ta aṣọ tó yàtọ̀ sí tọ́lá wọn bá tàbí wọn kọ́ ẹ́ sì yá mà. wà ló wọ́ tó fi ń gbóná. àwọn àpàtì mi ń bẹ níbi ìtọ́lọ̀ ṣòwò tó fi ń gbóná ha ẹni bẹ̀rẹ̀. nàìjíríà ní àǹfààní náà ti rẹ̀ mú lọ́wọ́ yìí. mi àbá wọn lọ sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀. nàìjíríà ní àǹfààní náà ti rẹ̀ mú lọ́wọ́ yìí. ọmọ náà ọ̀rọ̀ yóò fún mi ìdákùjọ òun. Ìyẹ́rẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ ọ̀bá rẹ̀ lọ́wọ́. Ọ̀rọ̀ ni wọ́n kàlẹ́ wọn. Ìrún náà tó wọ́n àyà ń tó lọ́wọ́ láyé ọ̀gá òkè sí àwọn ọ̀gá. Ọlá ìmùsùlùmí, ẹ̀rùn jà ń sọmú lọ́ra. Ẹgbẹ́ ìjọba ọ̀lọ́wọ́. Kẹ́lá máa ń ṣe, kó lẹ́ẹ̀sẹ̀ ọlọ́run ti kẹ́rin sí ọlọ́run ti. Gbogbo ẹni bá jìnà sí ọlọ́run ti tó kẹ́kẹ́ ọlọ́wọ́ òní owó ní àgàgà ọlọ́wọ́ àárọ̀ náà ṣe nínú àwọn àǹfààní ìgbọ́nà ṣe fún sẹ́ẹ̀dì mọ́ gbogbo a ṣe bísínẹ́sì ṣe owó

ọlọ́run ti máa wá lẹ́sìn ẹ̀kọ́ ọ̀hún bò ṣòro. Ṣé wọ́n ní òṣèlú? Wọ́n náà kò àìsábà ń rìn dáadáa. Àyẹ̀wò ní ọjọ́ kan tẹ̀lé ìlú àwọn ọ̀rẹ́ wọn wọ́n rẹ̀. Wọ́n wọ́n máa ń wọ́n rẹ̀ sùúrù. Wọ́n á rẹ̀ sùúrù. Wọ́n náà kò ọjọ́ sọ́ra ọ̀rẹ́ sẹ́kù. Lẹ́yìn ìjọba ti ṣe é ìyá máa wú kó lọ́jọ́ wá ṣe ń dọ̀ lọ́wọ́ lọ́jọ́ wá ṣe ń dáwọ́ ẹ̀rọ máa fún lọ́dájú àìmá pọ̀ ní àìsí ọ̀rẹ́ lẹ́ẹ̀ tẹ̀fà àwọn ìlú ìlà ìlà àbẹ̀gbẹ̀ wọn fẹ́ kẹ́ ìjà ọ̀gẹ̀ gbowó ni tẹ̀síwájú lọ́kọ́ ìlú ó lọ́wọ́

đấy ibi tí ó dọ̀bù tí ó pọ̀ nípa wọ́n đi, lọ́ta náà rẹ̀ nígbà tí jáde bẹ́ẹ̀ tẹ̀lé sí ọjà àti ìdí àwọn àti ìdí àwọn àti ìdí àwọn ẹ mọ̀ sí lọ. wọ́n ti wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n á wùdó àti ìdí àwọn àti ìdí anh ẹ̀rọ ìdí àwọn ìgbà kan bó ilé ọ̀sẹ̀ lọ́sẹ̀ kọ́ tí ó ń gbé àti gbóló wọn. ọjọ́ ìgbà yìí kò fẹ̀

ọlọ́run ti máa ń rún ìwọ́n different place láti lè rí gbìyànjú lẹ́yìn òní bọ́lọ̀ sọ̀rọ̀ kí ó ó ní àwọn tí wọ́n ṣe àdéhùn àǹfààní yìí àti ìtọ́nù ìfún lórí bísíǹsì wọn àwọn ọ̀rẹ́ irú ta kéyìí ẹ bá wa ké fún gbogbo ọmọ ẹni ké bọ́lá ọ̀dẹ́ máa tẹ̀lé wọ́n dàgbà máàmà wọ́n dàgbà ọ̀dọ̀ lẹ́nìkan tó ní ìhẹ́pù wọ́n lọ́ọ̀tún ìhẹ́pù tó tọ̀ wọ́n máa bá wọn ó ṣe é fún ọ̀padà lẹ́kàn bọ́lá ọ̀dẹ́ máa tẹ̀lé wọn. Bísí wọn bá ti lọ sí ṣe dáadáa ọgbọ́n náà ń ṣòro ọrùn ẹ̀dá ọlọ́run lọ. Ọlọ́run kó fún wọn náà ní ìṣúpayá ti náà ti lọ. Àlẹ́gbọ̀gbọ̀lẹ́ wọ́n ní wọ́n ń ká àti há jẹ́kì àti ìròyìn sílẹ̀. Ẹ̀mí wáyé pé nígbà tọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí ní bùkátà káàmà wà ó fi ìhájà tì í. nítorí náà fẹ́ fi ánú bùkátà jẹ tí ò sí bí ẹ lọ́wọ́ bí ààrẹ. agbọ́dọ̀ ní ẹ̀kọ́ ìmọ̀ àbọ̀dọ̀ sọ̀rọ̀. ọba ní ọ̀sẹ̀ tẹ̀ bọ́ bá wọn láti tó wọn náà lára wọn bọ́dọ̀ lọ́wọ́. ọ̀sẹ̀ bírísínẹ́sì lọ́wọ́ ni ọlọ́ọ̀kọ́dọ̀ bọ̀ lọ́wọ́. ọba àbọ̀ tí ẹ̀ lọ kájú ní ẹ̀gbẹ́ bọ́lá tuntun pẹ̀lú àtọ̀jú rẹ̀ kẹ́lá kan wọn tó ti náwó sùn yẹn má yọ Thank you. ó ní ànábì ọlọ́run kan lè ṣe láyè láwọn tí ó rọ̀ ní ìṣẹ̀wọ́n tó wà ní ìlú ìlú ìṣẹ̀wọ́n. àwọn náà wọ́n ti sọ ìyàwó náà mọ̀ wá lọ́wọ́ lórí tí wọ́n wà ní. ààrẹ rẹ̀ á síkà sí. oníkálukú ọmọ ìṣẹ́ ọlọ́wọ́ lọ́nà tí ó ọ̀rùn fún àtìlọ́wọ́. ìdàbí ìgbàgbé máa ń rí àwọn ọlọ́wọ́ lórí ọlọ́wọ́ kékeré ní ní òní ìfẹ́ máa ṣe ọlọ́run lọ́wọ́ ní ìjẹ́ òní àbútọ́ ní ìdèrè ní olóòrùn ànáfì lọ́wọ́ iṣẹ́ ọlọ́ ẹ̀yin náà láti àjẹ́kẹ́ ẹ máa pe ayé ní mùsùlùmí nìkan láyé ní ìfẹ́ máa ṣe ọlọ́run lọ́wọ́ jẹ́jẹ́ kọ́ ni kó dówó. Bákan òdu bá kú kẹ́kẹ́ sí ilé Ìṣe àbí ẹ̀wà tó ti bàtẹ́ lọ́wọ́ nígbà wá tó kókó wà sínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ náà jẹ́ ẹjẹ́ mú àlùfọ́ ọlọ́wọ́ ní ẹwà jẹ́ olùwọ̀lọ́wọ́ lè dáṣẹ́ rẹ̀ tó wá pẹ́rẹ́ bí àwọn òṣìṣẹ́ àwọn olùwà náà lé pẹ́yì jẹ́ ẹjẹ́ náà bẹ́ẹ̀ mọ́ àmà yìí ń mú àrùn mọ́ríyámà lọ́rọ̀ bá àdúgbò lọ́pọ̀lọpọ̀ lọ́rọ̀ bá ti ń dábàá ní òṣèlú ní máa ń yà rẹ̀ láwọn tí kì í wò ní ọ. bẹ́ẹ̀ ni ń gbọ́ mọ́tò àwọn tẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ ni gbọ́ ọkọ̀ àti ìgbọ̀ngbọ̀ àwọn tẹ́lẹ̀ kan ìgbọ̀ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ kan. mo ní bàbá ìgbìkan ní ọjọ́ àti ìgbìkan báyìí yóò fi yà rẹ̀ tí yóò ní olóògbé jẹ́. òtítù àwọn tẹ́lẹ̀ kan. wọ́n lọ́ pé àṣà ni kí wọ́n ti yọ ọmọ ìdí bàbá abẹ́bẹ́ ni mo ní kéèjì nínú ní kéèjì yìí ná àápìn ìyá nítorí lọ́pọ̀ ní bàbá ìsọkúsọ nígbà ní nínú ọmọ ọlọ́wọ́ òbí náà ìyá rẹ̀ ní máríàmù àdábìlẹ̀ ìlà ọmọ máríàmù náà nígbà táwọn náà bẹ́ẹ̀ àdìsí ọlọ́wọ́ ọmọ ìdíjọ ìlà ọmọ ìdíjọ ìlà pátákó àti ìṣẹ́ àwọn tó wà fún ìṣẹ́ àti ìṣẹ́ àwọn tó lọ ní bí sáré ọdún sẹ́kùn náà wọ́n ti kàpò wọ́n lè rí pé wọ́n bẹ̀rẹ̀ àtakò láti orí ìyá rẹ̀ wọ́n lọ́mọ ní ìṣẹ́ wọn lọ́dọ̀ ìwọ́n yà ẹ̀ fún ìṣẹ́ wọn láti ìṣẹ́ àpapọ̀ ìṣẹ́ wọn wáyé nítorí pé wọ́n ṣe wọ́n lọ náà dà wọn owó òjò sí. wọ́n wá ní kí pàtàkì tó ń lọ́wọ́ ti ṣe ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà fún wa yìí. wọ́n lọ́wọ́ wọn àwọn ọmọ wọn láti àwọn àárín òṣèlú wọn náà àwọn méjì láti wọn. láwùjọ àwọn tí wọ́n pọ̀ sí wọn bàbá àgbà wọn yìí ká. àwọn kẹ́ni kò sá àwọn ìṣòro ẹ̀ṣá tí àwọn àtìlẹ́wọ̀ ọlọ́run lẹ́nu ọ̀ṣọ́ ọlọ́run. àbí àwọn máa pè ní ìkánú ọlọ́run mẹ́ta ni lẹ́nu ìṣòro náà. iná máa dájú kọ àwọn àwọn àrùn náà àwọn tí mo ní sọpọ́ọ̀tì òtítọ́ náà kò ṣe oúnjẹ lásán o láì ọ̀sẹ̀ pé lẹ́kọ̀ọ́ bá ti rárá lórí àti gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́nà tí wọ́n fi ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ní kí wọ́n sọ ọ̀pọ̀tì sí ọ̀rọ̀ lára ẹ̀rọ tí ń gbé ẹ ò kí àwọn ọmọ ìwé ìlú sọpọ́ọ̀tì gbé ìlú lágbára ní wọn lágbára sọpọ́ọ̀tì ìṣọ̀rọ̀ èmi ò lágbára mọ́ lówó ní wọn máa ń fi owó sọpọ́ọ̀tì sí ọlọ́run èmi ò lágbára mi ò lówó mo lásìkò ẹ bá láti jẹ ìwọ ò lè mọ lágbára ìgbà mi ìgbà náà mọ kò lọ o ní ìgbà náà ń ṣe bílẹ̀dì mi o èmi ń bẹ ẹ̀yà mi ní gbálẹ̀ jálẹ̀ ẹ̀ máa dára sí i ló mẹ́rin lọ́wọ́ sí ìbò ìyọ̀rọ̀ ìjọba wọ́n kì í lẹ́sùn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gá bá tọ̀ sí báyìí ní ìgbà wọn ọ̀dà àti ìdókòló ìtajà ń fi ìrẹ̀lẹ̀ lóba ọ̀dà àkómọ́ àwọn akẹ́ni wọn sọ pọ̀ sí ọ̀tọ̀ níbẹ̀ àwọn lè má lówó bẹ́ẹ̀ máa kọ́dé ọlọ́run ìmọ̀ ń dájọ́ ọlọ́run ìbí rúra ẹ̀sìn àtẹ́bí wa ìyá ọmọ ní àmọ́ ọlọ́run lẹ́tí hánà hánà bí ó lọ yẹ ẹ̀mọ̀rọ̀ ọ̀nù ni bàbá àyàtọ̀ bí ọlọ́run náà lè ìmọ̀ràn tí wọ́n ń lọ wá ní kí wọ́n ní ìdájọ́ ohun òṣèlú jímá débi kí wọ́n á tún máa fa ìrètè tí máa yẹ fún wọn láwùjọ ọ̀gá ní ìdáyà kéde ìmọ̀ràn nìkan náà lọ́ọ́ jímá o ẹni tó já àbúrò ìmọ̀ràn kàkà kí àwọn òfin máa tó jẹ́ ìṣù mẹ́ta tí wọ́n á kẹ́bí máa ọlọ́run á kọ́kọ́ bàtí àyẹ̀wò wá sí i ìyàwó ìmọ̀ràn wa lóyún hánà bí ìyàwó ìmọ̀ràn lè lóyún wáyé wọn bá kú àdúrà tí ní hánà wa ń lè wọ́n kí òkú kẹta wọ́n ti ń bá èdè máa bú ó wá wà lórí wọn tí wọ́n ń dà ní ẹ̀sìn kó má ti mọ̀ ẹ̀kọ́ wọn lòdì sí láti ah, àti wọ́n yún ní hánà ti ń ṣàdúrà pé bọ́lá ń bá ti lè kó ní ọmọ tó ń bẹ́ bí yóò ó dẹ̀ ọkùnrin ló kú òkú òbí tí wọ́n fà á tó nílò wọn bẹ́ bí ọkùnrin ó rà àwọn ọmọ àwọn yòókù nínú àwọn ọmọ anábìbánẹ́sì ayé náà àwọn ọmọ ọkùnrin wọn ni wọ́n dà sí mọ́sálásí wọn máa ń débẹ̀ ọmọ tó láti ṣe irú ọmọ àwọn ní hánà wa ń sọ̀rọ̀ fún ọmọ tó ń tó ń mọ́sálásí mọ́sálásí wa bí ọmọ tí ó ó wá bí lóbìnrin ó wá sàrò ìdó ìpàdé ẹgbẹ́ náà ní wọn báyìí lọ́wọ́ bẹ́ẹ̀ wò ní ìdí ọlọ́run bẹ́ẹ̀ lọ́sí ní ìwọ̀dọ́ ìwà ọ̀hún ọlọ́run obìnrin ni wọ́n bí ọgbà ọ̀rọ̀ àti àwọn ìwà ọ̀rọ̀ ọlọ́run àkùnrin mọ́ tó bí ọkùnrin ló fẹ́ lórí bí wà lẹ́yìn àgbàkẹ́wùkà ìlú ńlá ọkùnrin tí ń fẹ́ kò dàgẹ́gẹ́ tó obìnrin sọ̀rọ̀ fún mi wọ́n kò fi sí ìfẹ́ ìfẹ́ fún màmá mi bá àwọn fún láti ní kó náà máa ní contribution láti mú lórí ọlọ́ wọ́n lọ sí àníyàn hánà dà lóòótọ́ máa rí àwọn ọ̀rẹ́ ní hánà wá ní ọlọ́pàá àníyàn tí mo dà lórí ọmọ obìnrin ọlọ́pàá tó máa ń bí tí ọwọ́ fún mi lóbìnrin mo dà á gbọ́dọ̀ obìnrin náà èyí lọ yọ̀ǹda ọmọ mi fún ọmọ láti jọ́ mẹ́rin wọ́n máa lọ sóòtù ọmọ ya òṣìṣẹ́ inú onígbẹ́ ọkùnrin obìnrin eré láwọn ọmọ ọmọ láti máa ń láti pẹ̀lú wọn lọ bọ́ọ̀ lè bá àwọn tó ń darí lórí láti ọjọ́ ìlú ana tó ń mọ ẹ̀rọ tó ti mọ ẹ̀rọ tó máa yà wọ́n wá tí wọ́n àwọn tí ó gbà padà wá wọn ní àwọn tí àwọn tó gbà padà wá wọn ní àwọn tí ó gbà wọn ní àwọn náà padà wá nílé ìdílé wọn ní ìrọwọ́ ìdílé ọlọ́dọ̀ wọn mọ́sálásì ìjà tó lòdì pé ọ̀nà ìmọ̀ tí wọ́n ní láti lè jẹ ọ̀nà tí ẹ̀mí wọn jẹ́ lọ́wọ́ wọ́n ti rí náà wá sí ìdílé lọ́wọ́ àwọn àwárí ìlú àti májà ọ̀rọ̀ àwọn ọmọdé wọn jẹ́ olùrànlọ́wọ́ látara tó يكن الواحد وفي ظلام قال الحواريون نحن أنصار الله أو الحواريون أو نجد أن ومن من عبادة نحن أنصار الله أواخر لكن أكثر الله فآمن الطائفة Ọlọ́run bá ayé àyè ń kó nípa wọn lọ, á bí àná ìdákẹ́ náà yà sọ̀rọ̀ àtúwárí àkọsọ́rọ̀ náà wà tó tẹ̀lé àdàkọ̀ọ̀nà. àwọn ìgbàgbọ́ ju àwa àwọn ìgbàgbọ́ wà ń ta àárín àkọsọ́rọ̀ lára jọ. àkọsọ́rọ̀ tí o kàn wá pọ̀ tó àkọsọ́rọ̀ kàdáwà tó kàn. tí o tún máa fẹ́ sí ọlọ́run ó ti di àkọsọ́rọ̀ náà tó kàn. wọ́n lè kúrò ìdàgbé ìrìn àwa ní yóò gbogbo ànábì ni máa ní amúgbálẹ́gbẹ̀ tí ó máa tẹ̀lé káàkiri wàhálà ní àbúrò ìlà àbúrò ìlà tí wọ́n jẹ́ àbára lórí tí mo ní káwọn àwa nínú máa ń fi káwọn ànábì ọlọ́run ní ìlú ojú wọn dáadáa mo lè mú lọ́wọ́ àbúrò ìlà tó ti ń tẹ̀lé àwa nínú ojú wa. àwọn àǹfààní wọn wọ́n sábà wàhálà wọ́n láwọn gbàgbọ́ wọ́n ní àmà pàánà lọ́yìnbà àwọn tààrà nẹ́bì ìṣẹ́ nínú bà ní ìdíráyílà wọ́n pín ní mẹ́ta àwọn ìtẹ́lọ́rùn ní ìgbà fún àtẹ́wò olóòtẹ́ òṣìṣẹ́ àwọn ìtàgbé ọlọ́run náà ẹ̀rọ ọlọ́run ká àwọn ọlọ́run ká ní àkókíyà ní ọ̀rọ̀ ká ní ìdánilẹ́kọ̀ọ́ láwọn ọ̀rọ̀ ìgbà pé àlẹ́kùn làkàn àwọn onígbà wọn pé ọlọ́run ní ọ wọ́n tó ń tẹ̀lé ìdójú ọlọ́run àwọn ọlọ́run ní ìdójú ọlọ́run. àwọn àkàdé wọn náà wọn ń ta àwọn àwọn ògbà fún ẹ̀ ń dá àkọ́mọ ọlọ́run àtàgbàdo bí ẹ̀ àwọn tó lò gbà fún àtẹ́bí òṣùwà àwọn kan wá tàbá àtẹ́bí ìṣúná gẹ́gẹ́ bí ẹkú ọlọ́run gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run àwọn làwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn àtẹ́bí òṣìṣẹ́ فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فلقد àwọn ilé ìgbàgbà náà lè ṣe náà àwọn akẹ́kọ̀ọ́ gbà ìdáwọ́lẹ̀ rẹ̀ ìdáfẹ̀lẹ̀ láàrin àwọn tí wọ́n ṣe tètè náà lẹ́bi ìdá wọ́n ń bá àwọn tí wọ́n gbà bá nàbì ìdájà. ìdáwà tẹ̀lẹ̀ wọ́n nígbà tí dáadáa wọ́n tẹ̀lẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbà bá nàbì ìdájà wọ́n kọ̀ yẹ. lápapọ̀ ọwọ́ wọn kọ́ ju ọwọ́ àwọn ọ̀rọ̀. ثم أجدنا الذين آمنوا على عدوهم Apá àwọn akẹ́kọ̀ọ́ báyìí mẹ́tò ní iná akó wọn lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn. Àwọn náà wá borí ọ̀tá wọn. Ọlọ́run wá ní dágbára àtọwọ́ àwọn dágbà báyìí mẹ́tò ní iná kó wá jà. Ó borí àwọn àwọn tí ó gbà. Wọ́n náà ti ṣe wọn ní ìlú àwọn akẹ́kọ̀ọ́ yìí. Àwọn náà ń jẹun ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀mà ojú gbogbo ọjà ẹ̀sìn tó bá pa mọ̀ ní àtàwọn tí èdè òun pọ̀ àwọn tí èdè òun lè kọ́kọ́ máa lọ́wọ́ mú mọ́tẹ́tẹ́ báyìí àbẹ̀yà já ní ìgbà àdá àdúgbò rẹ̀ àwọn tá a ní tọ́jà ni ó lọ